pé bàtọ̀ ni ìlànà wọn ní ìdẹ́kùn tí ó jẹ́ pé ọlọ́ọ̀bà lè gbàgbọ́ fún ọlọ́ọ̀bù kẹ́ ló bá lò bá bọ̀ ọlọ́ọ̀bà tó wà látùn fèrèsé báńsì àyà ẹ̀sìn yá àrùn àgbà làálẹ̀kùn tẹ̀sẹ̀kù ọlọ́ọ̀ni látùn fèrèsé sọ nínú ọ̀rọ̀ tẹ́mi ọlọ́ọ̀n sọ nípa kẹ́ẹ̀kẹ́ sàn rìvẹ́ǹsì àyà ẹ̀sìn yìí kò ní tí ń ṣe pàkọ́tì àwọn yòòrí ìtọ́jú mú yẹn fún dáadáa tó tún ọ̀pẹ kọ́kọ́ ń bá ọlọ́run mọ̀ tó fi jẹ́ ìfẹ́ dáwọn tó lè yòó náà ní kí ni wúlò ní àlùbá àwọn tó lọ́ba tó ń dojú kò fún ọlọ́run ní kò kàn ó ìwúlò tó ń fi gbé ìdájọ́ kàrí lórí ọ̀rọ̀ ẹ̀sán olóòrè pé ní àdàgún tẹ̀tẹ̀gbò ṣẹwọ́n ẹ̀ka ń sọ̀rọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n rí pé sí méjì àbọ̀lẹ̀ àbí èmi tó jẹ́ pé pìtọ́ ọ̀tún ìdùnnú. Téèyàn bá pààyàn, ó pààyàn ní ìsìláàmù. Bóòlù láti gbèsè, sáàlì ọ̀pọ̀ ẹni náà ti àdéhùn. Pìtọ́ ọ̀tún wà fún ìṣòro ti pẹ̀lú. Ọlọ́sìn mọ́wọ́ rẹ̀ wà náà kùnrin àtúbọ̀ ní sọ́ọ̀tù bá kọ́ra. Kùtùbà àdéhùn kò ní kọ́ nínú ayé àmì ọ̀sán pé àdínẹ́kùn ní nẹ́kù àdáhùn bí àhùn imú àti imú ojú àtọ́jú ó fẹ́ lò àwọn àti ànàmíra rẹ̀ bóò ni mùsùlùmí òfin ní máa jẹ́ pé àmọ̀ ní jọjújọjú. ẹlẹ́ẹ̀kejì wọn pé ti bọ́ bùkú ó náà ní bí màdúrà náà ti àtọ̀rọ̀ pààyàn. Ṣé ẹ̀kọ́ Yorùbá ló ti pé bẹ́ẹ̀ni ẹ̀sẹ̀ àmì ló gùn ní ìfọ̀lẹ́yìn wá àti ẹ̀sẹ̀ Yorùbá nù. Tẹ́lẹ̀ ní ìtumọ̀ àtọ́jú ìtumọ̀ ọdún ní lórí pé bẹ́ẹ̀ni ẹ̀sẹ̀ àmì ló gùn ní ìfọ̀lẹ́yìn. Ó wá yẹ kí Mùsùlùmí náà wá gbọ́ kí là ń pè lẹ́sàn. A rí wọn máa tó ẹ̀sẹ̀ ń pọ̀ tó ọ̀rọ̀ ìdí ó jùmọ̀ sí láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ ni pé bóòlù wọn ti gbẹ̀dà. tàbí àlejò ló ti sọ mí dáwọ́ báyìí o. ló jẹ́ pé ẹ̀sán nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àti ángílò tí ìsìláàmù mú wá fún ángílò kàtà àti láti gbòye. táwa bẹ̀rẹ̀ báyìí ọwọ́ ọba àríjọlá ọkọ̀ fún wa ní pírílẹ̀jì nǹkan méjì option méjì fún mùsùlùmí bá bẹ́ẹ̀ tẹ̀ tán pírílẹ̀jì alákọ̀ọ́kọ́ tó ń fún wa ní pé ìgbìmọ̀ alákọ̀ọ́kọ́ náà wọ́n ní wọ́n nù sọ́ọ̀tù ṣòwò ayé àti ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ọba sọ pé àwọn alákọ̀ọ́kọ́ làwọn tó jẹ́ pé yàtúnyà àwọn bọ̀ọ̀lì kò sí báwọn yẹn ti dé tẹ̀wọ́n tó kó dà

àwọn tó ń fowó ìlú sábà ṣùgbọ́n náà láti náà àwọn yẹn yẹn tẹ̀sí wù náà à ń sọ̀rọ̀ nínú àwọn bẹ́ẹ̀ kẹsàn ọlọ́run tó kó láti kẹsàn tó bẹ́ẹ̀ kẹsàn oyè ẹlẹ́dẹ̀ẹ́ bá tó kẹsàn ṣùgbọ́n náà wọ́n á fún ọ láàlá kó olóṣè kẹsàn ẹ̀ tó bá tì ọ́ owó tó lé ní àwọn ọ̀dà náà òun á gbé lẹ́yìn tó wà lọ́wọ́ yóò jẹ́ ká náà tẹ̀tẹ̀rẹ́ ti rẹ̀ lè jẹ́ ọlọ́wọ́ á yàn bóòlù ló jẹ̀ ìrìn ayé òsì èyí tẹ́ bá bẹ́ pè. torí bẹ́ẹ̀ mi ṣe láti jẹ̀ náà fún ìrìn ìdíyẹ. ọlọ́wọ́ á ní wọ́n jẹ̀ dá ìṣèjì àti ìṣàjì àtúnyìn nígbà. ẹ bá sàbúrú sí ọ àtọ́ ìrìn ìtò ó ti ṣe bí òdà sí ọ ṣèjì àtúnyìn nígbà bèèdè tó ti yẹn ní kó o ṣe fún padà ọlọ́run ọba sọ̀rọ̀sọ̀rọ̀ fẹ́ẹ́ tó bá nílò ìdádìgbò yìí. kẹrí ọlọ́run tó ní kẹ́ ẹ̀gbẹ́ sàn ó ti mọ̀ pé ìdílé náà ṣe tẹ̀lé kọjá rà. ẹ̀wọ̀n tí ọ̀ tóbi di nílàhà nílàhà di déèmù ògbódò yàtọ̀ tó bá ti yàtọ̀ wọ́n ti tẹ̀lé tẹ̀lé lọ́rùn. wọ́n fọ́ létí bí wọ́n ti dẹ́yọ̀ bí tiẹ̀ ṣe gbẹ̀ẹ́ tó. Ah, àgbọ̀n mi èèyàn gbọ́ kí ni mẹ́rẹ́mẹ́tì yìí ní àsìkò tẹ̀sí ìlú àwọn lọ. Ṣé ẹgbẹ́ tó fi dáàbò ní kókó rárá fún mẹ́mbà wáyé? Wọ́n ti bá ara fún ìlú ẹ̀sẹ̀ fún ìtàlóyè. Ṣé ẹgbẹ́ ọlọ́run fẹ̀ fún Áfíríkà gbogbo ẹ̀ ti tinú yìí? Ṣùgbọ́n mà pé tá a bá ní káàsì àbùkọ̀ jáda. Ọlọ́run ni a mọ̀ pẹ̀sẹ̀. Èyàn kí ọjọ́ ọjọ́ lápọ̀ ọ̀dùn, olóbẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ kó dáa ṣùgbọ́n náà wọn kọ ní kílọ̀sì yẹn tàbá fẹ́ tẹ̀sán á gbọ́dọ̀ gbé òfin yẹn lọ́wọ́ ara wa we need for the justice. eléyìí àwa mùsùlùmí kan kó sínú ẹ̀ ìdí wọn aṣọ yẹn ìdí sáà sọ fún mi pé yẹn sọ̀tún húnà wọ́n ìrànlọ́wọ́ síkì justice lọ́dọ̀ àwọn tó bá jẹ́ pé wọ́n pè é justice ìyẹn pé you find your case kíkọ́ kíkọ́ kàrí pé lábẹ́yà ti tí ò dáa sí ọ òun á bàjá gbogbo òun á fẹ́ràn ọ̀sẹ̀ láàmù ló bọ́. ìbọn ìsọ pé tó bá ti fún kíkí mú rárá o wọ́n ti kó o béèrè tọ́jú ọwọ́ ìdẹ̀kẹ́ ló tàbí lọ lórí. ìdàn alákọ̀ ti di abala sí ọwọ́ ìdúró ayé ilé ẹ̀yà àjà. àti bọ́ọ̀lù àtàkùn kú sí lẹ́yìn ṣùgbọ́n ìjẹ́ pẹ̀lú gbogbo wa sínú oníláyẹ̀ lẹ́lẹ́bì èyí jẹ́ pé kọ́nà mẹ́jà wà ní wọn òun náà ni ètò ọmọ àríkà lónìí pé ìjọ́sùn ti dẹ̀ tàbí ilé pààyàn à ń bẹ́ láàmàmà àmàmà pààyàn ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ òfin ìsáàmù nìkan pẹ̀lú rẹ̀ ìsáàmù tó wá ní pẹ́sìtò mi àwọn ṣíṣí ìwòyà á ń gbìyànjú àbí ìtẹ́sí ìrẹ́gẹ̀ ìrẹ́gẹ̀ jọ pé kìlẹ́kọ̀ mọ́mà pa ti bá ìrìnrẹ́gẹ̀ jọ pé mọ́mà pa ẹmọ wo lẹ yorùbá sẹ̀bẹ̀dẹ̀ bá ti rẹ̀ mọ̀ ní wà ní ẹ̀bùn tó fún tó bá kúrò lè ní bọ̀bọ̀ kò ní ìgbẹ̀gbẹ̀ wọn tó bá kúrò lè ní bọ̀bọ̀ ẹgbẹ̀rẹ̀ tó tó bẹ̀rẹ̀ wá ṣẹlẹ̀ ìsìn náà náà àyàfi kí legal guardian legal guardian ètò jẹ́ wà ní ìlú òkú tó kù tó bá lóòjú ọ̀dà kódò ọ̀dà yẹn wá lórí. tí ọ̀dà yẹn ọ̀dà tó ní ẹ má pa ẹjọ́ sáyé ìgbọ̀n fún wa lówó tó ti yẹ mílíọ̀nù ọ̀sán kéde mílíọ̀nù ẹ̀yọ̀ kan wọ̀. ṣùgbọ́n kápọ́ ti dè fẹ́ fún àrùn ara ẹ̀jẹ̀ yín tẹ̀lé ló jẹ́ pé mo rí Islam pẹ̀lú ọ̀rọ̀ kìtọ́ọ̀kì pé Yorùbá mọ̀ sọ pé ìgbà abẹ́ẹ̀kọ́ ni ìsìláàmù ní pípù tó fi máa parí dúkù ó lè dáǹtọ̀ kìtọ́ọ̀sì lẹ́nu lè parí dúkù kìtọ́ náà káwá tàà lọ nínú tẹ̀lé ìsìlẹ̀ tẹ́lẹ̀ náà bá fún yín tó ní orí kọ́ láǹfààní ní ọjọ́ náà báyìí ṣùgbọ́n wọn bẹ̀rẹ̀ ní sọ sọ ní. ẹwà wọn ẹjọ́ dédé mẹ́jọ mọ́ lẹ́jọ́ tó kíra wọn ìní ò tẹ̀yọ ẹ̀ gbọ́dọ̀ mẹ́rin ó tó kó láàrin ìṣẹ̀lẹ̀ ẹṣin àdáàlì ẹnì kan ti ẹlẹ́tẹ̀ náà náà lẹ́tẹ̀ ẹ̀dọ́ ẹ̀dọ́ ìgbẹ́ ẹni tó bọ̀ lẹ́yìn ìgbẹ́ lẹ́tẹ̀ tó lọ́n tó kú lóyún. ìsìláàmù ní sábà ó wá fún ọ́n pínpín pẹ̀lú abẹ́rẹ́ rìvẹ́ǹjì sẹ́ni kan bá kúrọ́ mọ́ yín ẹ̀ gbọ́dọ̀ sẹ́ni tètè tó tẹ náà nìkan ṣe ẹ̀yin yóò wá gbọ́dọ̀ kó máa padà tẹwa ní ṣe fún ọgbẹ́ tètè gbẹ̀gbẹ̀ náà nìkan ṣe ẹ̀yin eré máa ń fi ẹ̀sẹ̀ ṣe kí ni ìmọ̀ tírì bẹ́ẹ̀ ẹjẹ́ onítàǹtẹ̀ wa bọ́lá máa ń ṣe ìmọ̀ lẹ́sẹ̀lẹ́sẹ̀ ó jẹ́ ìtọ́jọ́ kó máa ń wúlò kó dà kó já bu láti ṣe kókó six collection ó wá ní ìyájọ́ ìsìlámù ní ìyájọ́ ìtọ́jú wa ẹ̀rìn kí ni ìyàrá ẹ̀ tó jẹ́ kristian náà ó fẹ́ àmìrà sùn kan ó wá bá mi láyè ó wá ń sọ kiri gbogbo àwọn oníjàgbé ní ti èèyàn mi ẹ̀dá ẹ̀dọ́ ti ta ló fi jà lóru tó bẹ̀rẹ̀ ọlọ́run ló fi jà wọn àwọn ọ̀dà tó ara rẹ̀. sẹ́wọ̀n pé ẹnu bí ìfẹ́ gbé sí ilé pọ̀ bó ṣe fẹ́ apply pé sí ìyẹn ló dáwọ́ dà ìsìláàmù náà bọ̀ pé sábà ṣe nà á nà fún yín sábà ṣe pè fún tọ́pọ̀ yóò bá yóò da ẹsẹ̀ pẹ̀pẹ̀ ní ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n o nínú tí ń bẹ̀rẹ̀ ní pírísìtì ìsìláàmù ni pé sábà nà á nà òbí yín bàbá yín àbí ìyá yín ẹ̀ gbọ́dọ̀ dá padà wọ̀ kí ni rítì ti lẹ́bẹ̀ ìsìláàmù sọ pé tóbi ilé gbà pé èèyàn kan bàbá àti ẹ̀lógún ó sì ti wà ní àkọọ́lẹ̀ pé ṣẹ̀gbọ́n tó wà láti ẹ̀sùn ìdáhùn náà wúfin ẹ̀ gbọ́dọ̀ sọ wúfin kẹ́ẹ̀sì sí ọ̀la tó táwọn ọ̀la ní àdìyà rẹ̀ yóò wà wá àwọn àkọọ́lẹ̀ kò tó sọ ti sí ọ̀dọ̀ ogún bàbá rẹ̀ sábà wọ bàbá rẹ̀ ó gbọ́dọ̀ ṣùgbọ́n lára sẹ́ẹ̀tì mi alẹ́ revenge àtàlàyé rẹ̀ náà. ìtura tó wájú ọmọ ẹsẹ̀ ẹsẹ̀ ṣe rí yorùbá tó sọ pé bá ti ẹja mi lóko ìfọ̀ lẹ́yìn ẹjọ ogun àtẹ̀yìn tó jọmọ́ ra wọn inú ìṣẹ̀lẹ̀ ẹ̀sán dáadáa revenge ìdí sẹ́ńtì sẹ́ni ẹ̀ṣẹ̀ fún ilé ẹ̀ṣẹ̀ fún mi lẹ́ẹ̀dá padà ṣùgbọ́n ó tún bí ó lè ṣe. ẹnìkan kọ́ lẹ́sẹ̀ wá ní ọ̀rọ̀ ọ̀sẹ̀ díẹ̀. Tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ bá ní sáìtì fi yọ lẹ́yìn ẹ̀sẹ̀ ní wọn ló fi yọ o ò ní ní ẹkún mi ní fúláyà o. Kí ẹ fi títà mú jẹ́ pé wà ní pé mo lè gbé ẹ̀jọ́ lọ. Kí wá làwọn ẹ̀rọ ẹ jẹ́ wá fún aláwọ̀ ẹ̀jọ́ tó máa tó ju ẹ̀jọ́ lọ. Ká kọ́ bẹ̀ látòrí àbúrò bá fi tètè lọ́bi ọ̀dọ́ ọ̀dà ẹ̀yà àlùfáà alákọ̀ọ́kọ́ ẹni tó wọ́n tó tó mọ̀ rẹ̀ fún àlùfáà lọ́wọ́ láì wà lọ́wọ́ ẹni kí lẹ́sẹ̀ náà ẹni kan ló fámìlì àdúrà tó kù kì ó wà lára àwọn ọjọ́ kúrọ́ máa rọ́jà àwọn bá wá wò pé à náà bá dájú ṣùgbọ́n nínú fámìlì àìsà gẹ́gẹ́ ẹnì kẹ́kẹ́ wà lára àwọn tó jọ ti pàǹpà pọ̀ tó sọ pé àìsà ti ń kẹ́kẹ́ tó jẹ́ pé ìtàn tó ti àìsà tó yé tó ti bá ìṣàpadà wà sí ilé àlejò tó ń la àìsà sẹ́ńdà. ó wá yá ọlọ́wọ́ àtẹ́sí ọlọ́run báyà kalẹ̀ lórí ẹ̀sùn ọlọ́run àwọn èèyàn tẹ̀lé láti àpadà sílé. àwọn bá pè wá jẹ́ kó o ní bí ìdè ìyẹn ní gbogbo ìdè ní aṣọ fún un ó wá gbogbo máa jọjọ ẹ̀kọ́ tó fẹ́ ká kọ́ mi. nínú kíláàsì lóhùn ọlọ́wà ń bọ́rọ̀ àwọn ẹ̀yẹ wa àbátì wa dára sẹ́ni mọ́ tó yọ tàtà kò fún mọ́ bó ṣe kéré ìdàgbò dé mọ́. ọlọ́wà fàlíyàkù wàlíyàsùbàṣẹ àbúgbà fi fàlíyàkù fọ̀bí wàlíyàsùbàṣẹ fọ̀jẹ́ fọ̀bí kan fọ̀bí mọ́tò kò kò sàkóríjì. Jẹ́rí ìbára ọpọlọ ọ̀pọ̀ ṣe ní lẹ́nà ní èsì pèsè. Àlàyé ìbú àlẹ́ ọ̀rọ̀ ìyàtọ̀. Inú bá a. Tí wọ́n lò bẹ̀rẹ̀ lọ́wọ́ orí kí o. Á jẹ́ mọ́ ẹgbẹ́ àyẹ. Ọlọ́run fẹ́ ṣe láti fẹ́ òbá sí ọlọ́wọ́ á ní. Pàdé àwọn ẹgbẹ́ sẹ́nu. Ẹni tó ṣe ọmọ nípò mi àtúntò kí bàbá kẹ̀. Tẹ́ẹ̀pẹ́ wọn náà, ọtí wọn náà ò fẹ́

nínú ìdí kíláàsì náà wà bíbẹ náà ti ọdún ìdí papọ̀ wọ́n ní ma sọ́ba ọ̀ àgọ́fà ọ̀ iná sáájíkà lámì azìlì òun azìlì ọlọ́run tó tún àwọn èèyàn kan lọ́kùnrin wọn pé ìkúlù rẹ̀ azìlì. lẹ́yìn ìgbà yọ̀ wọ́n wọ́n wọ́n ní ma sọ́ba ẹ̀ lọ́wọ́ sí aburú sí tó bẹ́ẹ̀ ń gbà ìfẹ́ tó bẹ́ẹ̀ tó wà tó kúrò tó ní ìyẹ̀wò yìí sí aburú sí aburú sí ìṣèjì ní padà. wà tó bá ọ̀ mo tún fún ní bí ọ̀ ìtọ́ rẹ̀ ní òun àwọn ẹni ọlọ́run òun onígbé ìta ń sọ yìí káàkiri àti bí ọ̀kan wá lè ní ẹni tí ò sí ìdìbò òṣèlú òṣèlú ṣe tẹ̀lé sí ẹni tó bá yàwó nínú àdìwọ́ àti kan lọ́gbà bí máa sọ pé àforíjì ní ẹ̀rọ báyàwó yàwó tó wà bí ó ti dèjì lọ fún wa à yóò dáadáa lẹ́ o nígbà náà wà yóò dá ẹni yẹ́ báyàwó nínú wa fẹ́ túbọ̀ wá lọ́wọ́ ẹni tó tẹ̀lé ọ̀sẹ̀ ọ̀yà ìgbẹ́ ìgbà mọ̀lá yóò ní. àkókò ìfọ́kọ̀ rẹ̀ fẹ́ ti mọ́túnmọ́ máa fẹ́ fún ìjọba rẹ̀. ẹ obìnrin fọ́kọ̀ ẹ̀fẹ́ ti mọ́túnmọ́ máa fẹ́ dáwà rẹ̀ fún ọjọ́ yẹn tí ó ẹ̀. onífẹ́ ètò nìyẹn. ló ń jẹ́ pé ìyàwó aláìsàn ó ní nílẹ̀ ẹ̀kọ́ tá nílẹ̀ bí kùtò fi jáde láyé pé máyà ń tẹ́kìmù ànábì òun ní bẹ́ẹ̀ nìkan tẹ òun rí bẹ́ẹ̀ nìkan tẹ òun kálí bá bá fóun bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ yìí. Bóyá kan wá sọ́wọ́n nílẹ̀ tọ́lá láàrin ìwẹ̀ tẹ́lẹ̀. Àjà àtúntì àbá tó ń tẹ lọ́nà ànábì ó tó ṣe ìmẹ́rin mọ́mọ́. Ẹ̀jẹ̀ wá fọ́ alẹ́ sàmú méjì tó lọ́jọ́ méjì lọ. Ẹ̀ sàmú méjì. Sábẹ́ mi tí wọ́n pè ní yíyí ní ìgbà ẹja lọ ẹja kàtàkàtà ẹ bá mú obìnrin tí mo sọ nínú obìnrin ìsìlámù rẹ tàbí lábẹ́ ìlú kọ́ńtà ìsìlámù rẹ láti ìsìlámù rẹ tàbí láti láti nínú ìlú ìjọba ìsìlámù. obìnrin tí mo sọ yìí alábàbà kejì àpátápá àwọn obìnrin. ìyàwó àbú tùkìyà ẹ̀jẹ̀ mú díẹ̀ ní tí ó dúdú ní ìgbà ṣùgbọ́n nígbà tí wọ́n pa bàbá rẹ̀. wọ́n bàbá rẹ̀ ta Hamza ọ̀nkú àlejò sọ̀rọ̀ láàyè rẹ̀ kí ebó bẹ̀rẹ̀ ayé pa lọ káwọn ànẹ́bí wẹ̀lẹ́ nígbà wọn káwọn ànẹ́bí wẹ̀lẹ́ èpè yóò sáàyè máa wọ̀ náà àwọn ogun jọ ń jà àwọn dùn wọn bàbá pa bàbá fún wọ́n fi lówó malomation àìkú rẹ̀ ilé ìgbésẹ̀ wọ́n máa ní ìṣẹ̀ wọ́n fi lówó. ìjọ wa tẹ̀lẹ̀ ó wá dojú ogun gùn ẹ̀sẹ̀ máa ní kó lọ tágẹ́tì hamza ó pàdé ó sàrà nípa ó ló kó àlejò bá nínú ẹ̀ fúnà nẹ́ẹ̀sì tó tí ó jẹ́ pé tó fún un rẹ̀ tó fún un.

ẹ̀kọ́ ti di ilé ẹ̀dán pàdé tó láàyè ẹ wá wẹ bí mo dá ọkọ̀ yìí kò wá kú títí anábìtì bọ́ọ̀lù ìgbàlódọ́ta anábìtì wọn abẹ́rẹ́ ọdún ìgbàlódọ́ta ẹ̀ kí anábìtì wọn sọ ẹ̀ mọ́ dọ̀dọ̀ yín dúró kéèké ti bẹ̀rù ẹ̀ mọ́ bẹ̀ tán o èyí ti kórìí gbogbo ọdún wa ti wà ní oṣù yẹn àbútú ìyá àti oṣù ìyàwó àbútú ìyá ẹ̀ mọ́ dọ̀dọ̀ yín ìgbẹ̀tán o ìgbẹ̀tán o. Àdábì ò fẹ̀sẹ̀ tó kí ẹgbẹ̀ tó bá gbé ti láti sí lásán, ẹni ẹ̀sì ìwé mọ́níjà. Wọ́n ìlàsán ọlọ́pàá àbíkí lọ pé wọ́n ìlàsán ó dájú ayé mú làsán ẹ̀ fún ọdún sí lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ tí bá mú yẹn. Tí bá mú yẹn. Ẹ wo tí ẹ ká kọ́ lẹ́nu àlẹ́ ti sọ́ńdà rẹ̀. Kí ẹ pé ní ẹ̀gọ́, kí ẹ pé ẹ̀gọ́, ẹ tó bá tún òye wà lẹ́nu. ẹtí máa ń sọ ìrọ̀rọ̀ ẹ̀mí kan máa tọ́jú ti lọ ọlọ́ ẹ̀mí kan ẹtí máa ń sọ táàpẹ̀ ní oṣù tó nígbà tó wà mọ́ ní ìsìlámù kan. àti wáàtì ni àwọn yóò fẹ́ bí ànẹ́tì ti sá tó lára rẹ̀ bí ibà nǹkan jẹ̀mọ́ àwùjọ ẹ̀yìn bí ibà nǹkan ànẹ́tì rẹ̀ kojú kò lára ẹ̀ sábà bí ilẹ̀ kojú kò lára rẹ̀ tuntun wá ṣùgbọ́n tó ìfúnjẹ́ méjì lára ó yù kàrà kàṣí náà. ẹ wá wọ àbútù bíi àlùwárẹ̀ yìí ó wá dé sí èdè àbútù bíi àlùwárẹ̀ mo ń bì ní bí òtún ìjẹ máa ń dé orúkọ tó yẹ tó ń jẹun máa ń bọ̀ fún wa. ìtù tún wá jẹ ilé ọ̀gá lẹ́yìn tí máa ń lọ lórí ọ̀nà òkú ẹni ìkàrà yìí. àgbẹ̀bí yóò gbàgbọ́ pé mo lò bọ́ọ̀dì láì gbàgbé lálówó ẹ̀ mọ́ àmójú ìwé tó yí jẹun lọ́wọ́. àgbẹ̀bí yóò gbàgbọ́ pé ẹ ẹ̀tẹ̀ tó mú ìjọkùn tẹ̀yẹ kan wá wọ́n ń pè ogun kan ní yamuk ogun yẹn islam àtàwọn owó mọ̀lẹ́dọ̀ dágbò yìí àlẹ́jì òsì láyé lára ogun tó kú fún káàlì kìí kú wọlé yìí inú yẹn ti wà ní ìsìlá ó fún àwọn burúkú bẹ́ẹ̀nu akíkanjú ní islam ìgbé ogun yẹn wọ́n wọ́ọ̀lì ó bẹ́ẹ̀nu wọn sáta àwọn obìnrin méjì wá dúró ó bẹ́ẹ̀

yíyí wa mú ní ọmọ tẹ́yì tẹ́yì nàbà ó wà kókó ẹsìn ẹ̀kọ́ rẹ̀ pé alẹ́ ẹ̀mí lọ lẹ́yà kù yìí nígbà ọkọ rẹ̀ fún wa padà tán ojú ogun yẹn lọkọ rẹ̀ fọ́dún títí tó ti bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ti afúlànà tó padà sí dáadáa sókè ibẹ̀ ni pé aburú yàrá kì í jẹ́ kí ni kì í dúró tán. aburú yàrá kì í dúró tán kẹrí bọ̀dá mi kan máa ń wò kan pé ọ̀rẹ́ tá a ní lónìí wà lẹ́nu ìrọ̀ sí ìyàn lọ́la ọ̀rẹ́ ogún ọdún kò sí ìṣe gbé ìgbà sọ pé kó máa sọ yẹn ọ̀tá ogún ọdún ó tún fẹ́ kó ní oṣù ẹ̀gbú yẹn ní ọ̀la tí ó jọ yẹn nígbà tí ká má dùn ún gbogbo abẹ́ ìgbè náà kí Islam ṣe ní èèwọ̀ ṣùgbọ́n Islam ṣe lẹ́tọ̀ọ́ kì í kékeré ká dáàbò dùkú for this and for that. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك حكيم الجلال